olè lisi olè olè ẹ kígbe olè olè Lizzy jalè olè olè ní Lizzy olè àwa la kọ́kọ́ sọ olè kó máa ń gbébọn olè Lizzy ń jalè o olè àwọn kírímínà olè wọ́n ti bọ̀rẹ̀ Facebook gan olè ẹ kígbe olè o olè ẹ olè olè. ẹ jí Uh, for those of you believing that Lizzy was being set up, you were a criminal as well. Okay, good morning. All right. Uh, so I'm going to be on Lissy this issue, and I'm going to cause people, all the people supporting Lissy. Ó ti yé bẹ́ẹ̀ tó bá ti jẹ́ irọ́ ni wọ́n pa mọ́ Lizzy. Ó ti yé is coming back again to come and do àdàbí irọ́ ni olórí irọ́ ni o okay tó bá ti jẹ́ irọ́ ni wọ́n pa mọ́lísì èpè tí n bá ti ṣe fún yín lónìí gbogbo ẹ̀yin tí ẹ bá ń support Lizzy kò ní mọ yín o ṣùgbọ́n tó bá ti jẹ́ tòótọ́ ni tí Lizzy dẹ̀ ti máa ń ṣe tipẹ́ tó máa lọ ṣe transfer àríkẹ́tì mi tó máa ṣe transfer tó máa lọ ra ọjà lọ́dọ̀ àwọn èèyàn tó máa ṣe fake transfer bọ́n ṣe ń ṣe yẹn ṣó ti yé gbogbo èpè tí n bá ṣe fún yín lónìí ó máa rí bẹ́ẹ̀ fún yín and it's going to be from the Bible kò ní pọ̀ èpè kékeré ni ó ti yé yín and you know why I want to do this listen with still people's things when I came on social media here talking about the people who stole from me Lizzy came out supporting those people to tell you that he's a thief she's a thief olè kò jẹ́ kankan fún wọn ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ wọ́n ẹ̀yin kò dẹ̀ mọ̀ wọ́n bọ̀ nítorí pé ẹ̀yin náà jẹ́ olè táṣì mi ò tì òun lẹ ṣe ń sẹ́ pé they set her up ta ló set her up ta ló set up nínú Canada ń bíbáyé nígbà tí wọ́n fẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú mi yes àwọn ọ̀gá lisi tí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú mi tó ń sọ pé àwọn tí wọ́n ti sọ̀rọ̀ kan tó ní kó máa set me up wọ́n set me wọ́n set ọmọ mi but I never fall into it because ní tó bá wà nínú ọtí lọ lọ́tí ń pa ní tó bá wà nínú ọlọ́tí lọ́tí máa pa mọ́ whatever if you a thief tó máa fo lè lọ ẹ́ kíákíá ló máa gbà if you are not a thief kò lè gbà á ẹ̀yin tẹ́ ẹ sọ wípé wọ́n set ẹ up mo fẹ́ gbàdúrà fún yín ìtí báàbù sọ ni mo fẹ́ sọ o ìtí bẹ́ẹ̀lì sọ your mind no go touch ground gbogbo ẹ̀yin ṣe bí ṣe bí àti ṣe kàṣìkàṣì ó lè tẹ́ máa jalè tán ṣé celebrate nàìjíríà ṣe ń jalè ni níbi tí Lizzy ti kọ́ iṣẹ́ ní Abẹ́òkúta Margaret wọ́n mú ní Amẹ́ríkà Margaret was arrested in America for fraud using people's credit card débi kan náà ti yọkọ ṣe ó lè ní gúrùpù wọn ṣe ó lè and i'm coming back again máa ṣe míì nípọ̀ lórí iṣẹ́ àti ẹ̀ lónìí máa ṣe méjì péré ọmọ ẹ̀ta máa pe ìjọba nàìjíríà ọlọ́pàá kán bá wa investigate àti ti lagos state àwọn lagos state ọlọ́pàá wọn ti gbà bọ̀dẹ̀ ọlọ́pàá lagos state ti gbà bọ̀dẹ̀ so a máa pe tàbújá so àbújá máa bá wa pe èkó tó ti yé because àwọn ìyá godmother àwọn àwọn yóò ṣì wọ́n ní wọ́n mú ẹnì kan obìnrin kan náà they arrested another a woman in Abuja with people children criminal criminal women owó tán ní kàn fi ṣe palliative tí gbogbo yín ń ké bí asínwín billions of dollars ni wọ́n lọ gbà tí wọ́n pín fún palliative àwọn kan ló kó jẹ ṣé wọn pín palliative lẹ́nujọ́ mẹ́ta yìí ṣé president Bola Ahmed Tinubu ò tí pín palliative obìnrin kan tán gbé jáde náà tán ló kó jẹ ṣe lẹ́ ń protest fún kí ló dé kí ló tí kò lẹ́ ń sọ abẹ́ ìyá wèrè ní ẹ̀sìn mímọ́ tilẹ̀ níkẹ́ ó ṣàárọ̀ kùtùkùtù heavenly father Bọ́lá say thank you on behalf of all my well-wishers and the righteous ones on behalf of my children my darling daughter especially and my life and those people who love the truth all over the world we say thank you for this morning we worship you Lord because we are God there is nobody like you It's too west not to shout. that be the exalted be glorified forever and in Jesus name I cover myself blood of Jesus I cover my daughter blood of Jesus Christ I cover my people, blood of Jesus Christ. Oh Lord, people who know the truth, who believe in the truth, and who want the truth to prevail. I pray, Lord, and I cover all of them with the blood of Jesus as well. Every plans of the enemy against all of, all of us. Oh Lord, destroy that evil plan. Put the enemy to shame. This year we promise to, to disgrace the enemy, to destroy them totally, because the land belongs to you. The earth is the Lord and everything in it. But this wicked soul believe, claim what belong, what is not belongs to them. They rubbish you, they forget your name. They never honor you. They destroy people's souls. They destroy blood. They destroy flesh. They destroy things. They believe they can do the way they want. Claiming things, stealing from people. Lord God Almighty, this year, expose all the wicked ones. Continuously, don't pardon them. Anyone that feed them also, that support them, Lord, destroy them together in the mighty name of Jesus Christ àwọn tó sọ pé kí olè àti ìwà burúkú gba ìjọba orílẹ̀-èdè nàìjíríà wọ́n lọ sílé tó bá jáde when they travel abroad they go to do evil when they are in in, in the country they practice evil and they want the grace of God to continue to abide and it's not possible for this Lord destroy the wicked slay them expose them Lord one after the other don't continue to expose them Lord, I pray for the police of Nigeria, for them to be faithful. Father, Lord, create your fear into their heart to break that shame of crime in Nigeria. Let that shame of crime be broken in the name of Jesus. Any criminal will not be pardoned in that land any longer. They shall all be exposed and be disgraced and brought to book. So shall it be. Thank you, Father, because you answer prayer. As our policemen are standing to do the work of the, the nation. Lord, I pray you back them, back their family. If a criminal want to attack their family, don't accept. Father Lord, break the chain of crime. Break the chain of crime. Break the chain of crime. Expose all the criminals so shall it be in our nation. In Jesus' name, and all my enemy that you are committing crime every day, wherever you go, your secret shall be out. Your secret all shall expose you, shall leak you, shall naked you. In the mighty name of Jesus Christ. Thank you, Father, because you answered prayer this morning. I open this platform in the name of the Father, the Son, and the Holy Spirit and it is well with me, well with my people, well with my platform, well with my children, well with my daughter especially, and those who love me shall be well with you. The land of Nigeria belongs to God. Marika Poso Kayabari, Negedebo, Boshe Jene, Koni Yípadà, ẹni bá gbógun tèmi, àbí gbogbo ọ̀nà tí <laughs> Lisa Anjorin bá lò máa jáde láti ṣe àdàbí kan, Olúwa o, <laughs> kò tiẹ̀ wọ́n bí ọlọ́pàá máa investigate yẹ the person you have killed before the one you have done before yóò yọ wọ́n gbogbo tó máa ń post of, they shall be investigated and the people who support you shall be exposed by God the Lord shall destroy the person as well so shall it be ìwọ tó o bá sọ pé o fẹ́ support nísìn ní àkókò yìí àṣírí ẹ̀ ò ní bò mọ́ lórúkọ jésù ìwọ tó bá lọ máa support ẹ̀ fún iṣẹ́ burúkú tó ń ṣe just start iṣẹ́ kí iṣẹ́ àwọn ẹ̀mí òkùnkùn kó ba lè máa lágbára sí pé they can do anything and go scoffing those of you the Lord will expose you with am the Lord will disgrace you the Lord will naked you ọlọ́run ò ní gbọ́ tiẹ̀ mọ́ your sin will not be pardoned so shall it be in Jesus name I pray amen ẹ káàbọ̀ sórí ètò yìí bọ́lá lórúkọ tèmi ń jẹ́ ẹ ṣáà ti mọ̀ mí gbogbo àwọn tó ń support Lizzy I want to tell you that no they it wasn't a set up that's what Lizzy do for living okay so those of you I know those of you thieves arm robber kì í ṣe gbogbo yín o I know you will also want to listen to the platform watch the video you know I may also try to come out and defend Lizzy because also actually ìrìn méjèèjì nínú yín kò tí ì tú ó lè ní èyí tí ò ṣe fraud ẹ máa lọ sílò ìbò ẹ̀ ń jáwó ẹ̀ ń jáke ẹ bá wọn bá wọn lọ́gbà you are stealing from people you are a thief okay mm-hmm. so nobody set Lizzy up okay I have a right legal right to say this because Lizzy have lied against me to the level that kò tí ì jáde kó sọ pé òun parọ́ mọ́ mẹ́lẹ̀ I even plan that I want to go to Nigeria because of Lizzy because lẹ́yìn tó parọ́ mọ́ mi tán ní ọ̀nà ọbẹ̀ yẹn wọ́n fún ní oyè àtọ́ba tó fún lóyè is a thief read my lips that's why mi ọlọ́run ṣe máa jẹ́ kí wo ọlọ́run máa rìn ní orílẹ̀-èdè yẹn ẹ máa rò pé fúlàní ọlọ́run ló ń kọjá lọ àwọn míì wọ́n máa payín sọnù ẹ máa rò pé fúlàní ló payín ọlọ́run ló máa payín ọlọ́run ni fún gbogbo iṣẹ́ burúkú tí ẹ ń ṣe tẹ máa rí olódodo tí ẹ máa pọwọ́pọ̀ láti pa you know I tell you I cannot be sabotaged I cannot be destroyed by any evil no that's not what God promised me wọ́n máa ní ní Nàìjíríà olódodo kì í pẹ́ èmi máa pẹ́ o àmì orí òdodo ni mo dẹ̀ máa orí òdodo ni máa dàgbà sí nígbà tí máa dàgbà tí máa máa kú orí òdodo máa kú sí ó ti yé so nothing evil will happen to me and those who followed me and those who believe in me and my children my daughter so and Anjorin she's not been set up ebi a lot of people say eh what is different what is me me what is a big deal ìyá Elizabeth Obanle only ó ti sọ pé what is big deal about stealing i mean about transfer and the transaction was last year lórí data àgàrà tó lọ rà ní last year yẹn ni o tó fi ṣe pàtí tó ń pín she pay i mean you see a lot of thousand as that person that one leak a lot of people like that they are looking for Lizzy but she purposely deliberately going out with that hijab to cover her face in Nigeria she and she cover her face She will cover her face when she's going out. Okay? For people not to recognize her. Fake transfer in Nigeria is raining. Uh, is àwọn fraudster ló máa ń ṣe. Okay? involved not Lizzy tí Lizzy èyí tó kéré jù nínú olè tí Lizzy ń There's the smallest that Lizzy olè tí Lizzy ń jà ní orílẹ̀-èdè Nàìjíríà smallest yẹn nìyẹn Lizzy go out with people with guns people Lizzy go out with people with guns. I'm waiting for days like this. A lot of things have happened. You said they, they, they, they, set her up. What about ọmọ tó kégbe nínú iṣẹ́ àti ọkọ ẹ̀ dẹ̀ wà nínú ilé ńjọ́ yẹn? Ṣé ọkọ ẹ̀ ló bá tó ṣẹ́ mi pé òun àtọkọ ẹ̀ wọ́n di báyìí? Tó ní kò sí kankan tó lè wọ àárín òun àtọkọ òun because crime partner in crime the wọn a máa you don't believe it this is what i'm going to talk i mean yesterday is the first day i speak ill about his husband but i'm study i study people so long anybody supporting Lizzy go and check them they are thieves ṣé Bukky Jesse ni Bukky Jesse a she's a fraudster she dated she's a fraudster herself and she dated all gbogbo àwọn tó that she been dating tí wọ́n bá fraudster àbí kó tún jẹ́ terrorist you understand me so everybody go and check their face their page may go like this a lot of people may watch them go and check them they are criminals that's the criminal crime they produce for the, the land of Nigeria àwọn èèyàn tí ò bá tí ì gbàgbọ́ ń sìn bóyá wọn ò tí ì nítorí pé wọ́n is genovese. there was a time I was speaking for Lizzy tí mo rò pé bóyá wọ́n ń gbógun ti ni Lizzy she's a thief talẹ̀ ti rí rí gbogbo nǹkan tí Lizzy ń ṣe ní broad daylight talẹ̀ ti rí nínú ọmọ Nàìjíríà tó ń ṣe tẹ́ bá sọ̀rọ̀ lánàá ń sì bá ṣe ti sọ̀rọ̀ ṣe wọn ẹ̀gbẹ̀gbẹ́ Tóyìn Ayébákú ó máa sá wọlé fọ̀sán dáa despite pé kò fẹ́ mọ́ tó dẹ̀ lè má mọ̀ ń gbà yẹn pé jalè ó lè má mọ̀ pé lè ló ń jà yes but Lizzy tí wọ́n bá sọ pé ó jalè ń sìn á jáde sọ pé yes tó bá sọ pé ó ṣe kiri kan á jáde á padà jáde with boldness á tún dress jáde fún yín aṣọ tó gbé aṣọ tó ń wọ̀ wọ̀nyẹn gbogbo tó fi display ni olè ló bá dé inú ṣọ́ọ̀bù yẹn kì í ṣe pé ó ń wọ fake kò wọ góòlù là ń sọ kò wọ góòlù tó wáyé pé kò tiẹ̀ sọ pé ó wọ góòlù kó máa sọ fún yín all the time you see this gold it's all uh, costume ninety thousand fifty thousand hundred thousand one fifty thousand bó ṣe ń tà nìyẹn ṣó ti yẹ yín bọ̀ yẹn kọ́ là ń sọ ní tó bá wù kó wọ̀ kó pè ní góòlù but ipò oúnjẹ olè even costume tó rà yẹn ó tún jí ni àǹkárá tó fi ṣe party ní december tó lọ tà fún wọn ní iye kan àǹkárá tó ló lọ kó òun ni ó ṣe fake transfer many people are looking for Lizzy like that because she go back to the shop ibi tó ní boldness dé tó ti rí pé wọn kò ìyẹn ò já á tún padà lọ́bẹ̀ á tún dé hijab and she cover her face again she go to the shop again how can Lizzy be going around with hijab ní ọ̀sán gangan èèyàn wà ní nàìjíríà gan kò wọ hijab ó wọ ní kó wọ níkà ooru mu Lizzy will now put herself tó bá wọ bàbá rìgá tán á fi ṣẹ̀wá gbé ànádà bàbá rìgá á tún wá gbé àbáyà sí aṣọ tó wọ̀ yẹn àbáyà ni wọ́n pè á wá gbé àbáyà tó bojú bí ẹlẹ́hà á wá gbé sí ó disguise ni for people tó ti ṣe offence tó ti tó ti máa lùpàkọ́ má bàa dà mọ̀ she disguise around tó bá ti wá ṣe tán wá gbójú ẹ̀ sórí platform lórí Facebook a máa wá pariwo a máa sọ pé wo gbé aṣọ yẹn wá fún mi wo léèsì eléyìí wo kò sírò ẹ̀ níta kò ṣe kinní kan olè ló ń jà ṣé léèsì wòṣìwòṣì tán bá ka gbogbo léèsì tó wà nínú ṣọ́ọ̀bù lísì tán bá ka original price ẹ̀ ó lè má pé two million original price ẹ̀ ó lè má pé two million but lísì will tell you because of kìíní kan sórí mọ́tò tí mo rà yìí eight hundred million ni mọ́tò ẹ̀yàn náà kan bá wa ṣe investigation mo ì máa pé EFCC sí tí efcc ò bá bá wa ṣe wọ́n máa ṣe nǹkan kan sí mo máa pe efcc pe nigeria dss mo ti pè wọ́n tẹ́lẹ̀ àti ọmọ tó kígbe nínú ohun ẹ̀yẹn lisi ń pa èèyàn ta mi ò believe on títa rí Korokoro. that one you know that time they are telling us story pé lisi used to join is a part of gang that used to go and rob people in the house that he dated armed robbers armed robbers ẹ gbọ́ ni nígbà tí mo sọ yẹn Auto Bola fẹ́ faṣọ yìí wọn ya aṣọ yìí wọn ò níyà o aṣọ yìí wọn ò níyà iyì wo ni olè ni wọ́n ń jà o bọ̀dẹ̀dọ́ ni wọn ò fẹ́ kí àṣírí wọn kó tú síta ó ti yé ó máa ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yẹ wo ọ̀rọ̀ tó sọ wípé o tó òòṣà tó kù nínú etí yín tó bá jẹ́ yín òyìn mẹ́jẹ̀ ẹ sọ fún wa ká bá yín wẹ̀yìn ló sọ o bó jẹ́ ọmọ kékeré ní àwùjọ ọkùnrin àbóbìnrin kẹ ẹ pa kẹ fi ṣe ètùtù tí Lizzy ò bá ti máa pààyàn tó máa sọ bẹ́ẹ̀ ẹ tún wá lọ wo fídíò tí mo mo ìgbé dání mo ń gbé sókè lẹ́nu jẹ́ mẹ́ta mo fẹ́ kọ́ ọlọ́pàá ṣe nǹkan kan sí tí bá ti ń gbé sókè mo ní kẹ ẹ kẹ ẹ wọn ṣe nǹkan sí up till now ta ló pa èèyàn yẹn fún òun àtọkẹ lójọ yọjọ wà nínú ilé ní ọjọ́ yẹn òun àti ọmọ ọmọ tó ń gbé kiri yẹn náà tí wọ́n pè ní àríkẹ́ náà jọjọ wà nínú ilé nígbà tí ìpè yẹn dún tọmọ yẹn pariwo nóò tí wọ́n dẹ̀ wọ ọmọ yẹn lọ gbogbo wọn ò sọ pé wọ́n gbọ́ nǹkan kan pé kí ló dún kí ló dún nínú ilé o for you to know that they are all partner in crime gbogbo wọn jọ ń ṣe nǹkan burúkú ni àbí ìyẹn náà wọ́n set ẹ̀ up ni ọ̀rọ̀ tó sọ jáde yẹn ṣé wọ́n set ẹ̀ up ni ní ìgbà tí Lizzy sọ pé tí mò ń sọ pé wọ́n ní àjálẹ̀ níbì kan o wọ́n ń ṣe báyìí báyìí o wọ́n ń fraud àwọn èèyàn wọ́n ń ba ayé àwọn èèyàn jẹ́ o tí mo jẹ́ àwọn èèyàn Lizzy ní pé kò máa ń ṣe ibi tí mò ń sọ yẹn pé ó fẹ́ dá ìbá tí wọ́n kó níjẹ̀bọ́dé torí òun àtàwọn kan wọ́n jọ jẹ́ wọ́n jọ wà nú click wọ́n jọ click ó wá ní ìpara àbí ìṣara mi wọ́n wá lọ fún ní oyè kò pẹ́ kò jìnnà ibẹ̀ náà ti fún Lizzy Anjorin ní oyè ẹ mọ̀ ni ó darí àwọn èèyàn lọ sọ̀nà bẹ̀rẹ̀ pé kí n máa ṣe bẹ́ẹ̀ ibẹ̀ ẹ kíní kan mà ní wọ́n mà sọ pé pé ẹnìkan wá bá òun kó sọ pé Auto Bola ń kọ́ òun Auto Bola pé ìpara ló ti ní àjálẹ̀ mú ní èmi mi ì tẹ̀ mọ́ bí tó ń jẹ́ ìpara ìṣara mo dé ìṣara rí ní ọjọ́ kan tá a lọ ṣe ìyàwó fún bọ̀bọ́ kan báyìí tó jẹ́ tíṣà ní gọ́mẹ̀ college ọmọ pàṣẹdà tó lọ fẹ́ bọ̀ dé ọmọ ìṣara bí ìpara ọjọ́ yẹn mo débẹ̀ rí bọ̀ mo máa ń wa mọ́tò kọjá ní ọ̀nà express yẹn gbà mí ìtọ́nà ọba tá a bá ń bọ̀ láti Ìbàdàn tí traffic wà wà tá a bá gba ọ̀nà ọbẹ̀ yẹn ó tán ká gba Bangkok University kọjá ó ti tán mi ìmọ̀ mi tó ń jẹ́ bẹ́ẹ̀ and tí mo dẹ̀ ń sọ is twenty something years ago tí mo dẹ̀ ti kúrò ní Nàìjíríà is no ó ti tún pẹ́ǹsìn tí mo ti kúrò Nàìjíríà going to twenty years tí mo ti kúrò ní Nàìjíríà bọ́tì wọ́n máa sọ story ẹ ní láti ẹ̀ wọ́n mú lamẹ́ríkà wọ́n ló ṣe ó gbé fi òkú ọmọ gbé drug ní táwọn ń ṣe ni wọ́n fi ń ro èmi ni wọ́n fi ń ro ọ́dàsì ẹ̀yin kan tí ẹ bá ń sọ̀pọ́tì Lizzy ẹ wá gbọ́ nǹkan tí Ọlọ́run ní fún yín ó ti yẹ yín mẹ́rin ẹ wá gbọ́ kò ń ṣe nǹkan tó pọ̀ níta dẹ̀ máa ń tíkà dáadáa ni bọ̀má tún ka bòmí ibi tó kọ́mọ̀ náà ni ṣó ti yẹ yín ẹ àkọ́kọ́ ka twenty Isaiah five verse twenty ó ní ègbé ni fún fún àwọn tí ó pe ibi ní ire ṣé ẹ rí pé ó jalè sí gbogbo yín tẹ́ ń sọ pé n tó ṣe kò mátà wọ́n ní ègbé ni fún gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ pé Lizzy ó ń jalè tẹ́ dẹ̀ mọ̀ pé olè ló jà transfer fake transfer ló ṣe ṣótiyé tẹ́ mọ̀ pé fake transfer tó bá jẹ́ pé o swap fake fake transfer ok tẹ́ mọ̀ pé fake transfer tẹ́ wá sọ pé kò mátà wọ́n ní ègbé ni fún yín ègbé ni fún ọmọ yín ègbé ni fún ọkọ yín ègbé ni fún aya yín ègbé ni fún gbogbo nǹkan lẹ́yìn ègbé ni fún yín láti òní lọ. let me tell you the price doesn't matter are you getting me ohun tó ra oye àǹkárá tó nílò ní ṣọ́ọ̀bù kan ló oye àǹkárá tó nílò ní ṣọ́ọ̀bù ẹyọ kan ló kó yẹn ibòmíì wà tó ti ra nǹkan tí àṣírí tí wọn ò dá mọ̀ títí dìsín tí wọ́n ti gba kádàrà wọn ó ti yé ibòmíì wà tó ti ra nǹkan tí wọn ò dá mọ̀ títí dìsín tí ti gba kádàrà wọn bẹ́ẹ̀ ni tí wọ́n máa ní wọ́n ṣe transfer bẹ́ẹ̀ yẹn wọ́n ṣe transfer fún àwọn tó ń ta mọ́tò tí mọ́tò yẹn tẹ́ máa rí àláti báyìí tó wò ní sí ní àkáǹtì yín so Lizzy have been doing that not today tó bá ti jẹ́ pé mistake ni Lizzy ṣe ègún ò ní jẹ́ tẹ̀yìn tẹ̀ support yẹ ṣùgbọ́n tó bá jẹ́ pé Lizzy ti ń jalè tipẹ́ tẹ̀yìn náà dẹ̀ tún ń jalè tẹ́ wá tó torí pé ń jalè ẹ fẹ́ di group láti di terrorist láti máa ba yé èèyàn jẹ́ káwọn èèyàn má bàa sọ̀rọ̀ bí ègbé ni fún yín o àtọmọ yín àtọkọ yín àtaya yín àti gbogbo nǹkan tó bá àtàwọn tó bá súnmọ́ yín ègbé ni fún gbogbo wọn àtàwọn tó bá support yín àwọn tó ń gbé yín jáde ègbé ni fún wọn mò ń bọ̀ àìmọ̀ àkàdìtà rọ́nọ́mì fún yín ègbé ni fún yín o wọ́n lè gbé ni fún àwọn tí orí ègbé ni fún àwọn tí ń pe ibi ní ire tẹ́rí ibi pọ́dalẹ̀ àti ẹ̀yin tẹ̀ ń pe òkùnkùn ní ìmọ́lẹ̀ ẹgbẹ́ ní fún yín o tẹ́ ẹ rí gbogbo iṣẹ́ ibi tí lìsì ṣe tẹ́ dẹ̀ máa ló dáa bẹ́ẹ̀ ẹgbẹ́ ní fún yín o àti tẹ́ ń pe ìmọ́lẹ̀ ní òkùnkùn ẹgbẹ́ ní fún yín o tẹ́ máa gáàgà àwọn olódodo tẹ́ ẹ̀ sọ máa support ibù ẹgbẹ́ ní fún gbogbo ẹ̀yin tẹ́ ṣe bẹ́ẹ̀ o tẹ́ máa ń rí ìkorò tó fi sí àwọn ayé àwọn èèyàn tẹ́ sì pè ní àdùn wọ́n lè gbé ní fún yín o gbogbo yín tẹ̀ ń support iṣẹ́ tí Lizzy ṣe ẹgbẹ́ ni fún yín o gbogbo ẹni tó support iṣẹ́ burúkú tí Lizzy ṣe àti ọmọ tí wọ́n lù pa nínú platform ẹ̀ lọ́jọ́ yẹn tẹ́nibọ̀dì ò ṣe ẹni tó lu ọmọ náà pa fún àtọ̀hún o ẹgbẹ́ ni fún gbogbo yín o ẹgbẹ́ ni fún yín ẹgbẹ́ ni fún yín tí wọ́n pa àwọn èèyàn láti tà fún ẹgbẹ́ ni fún yín o ẹgbẹ́ ni fún àwọn tó ń jẹ ọmọ lọ́mọ gbé ẹgbẹ́ ni fún yín o ẹgbẹ́ ni fún gbogbo àwọn tí ó ń pa orílẹ̀-èdè nàìjíríà jẹ́ ẹgbẹ́ ni fún yín o ẹgbẹ́ ni fún gbogbo ẹni ọlọ́pàá náà tẹ́ bá sọ̀pọ̀tì ìwà búburú ní orílẹ̀-èdè náà bá yo ègbé ni fún yo ègbé ni fún ẹni tó bá ní kírímìnà tó ní kò ṣe kírímìnà o ègbé ni fún yín o ègbé ni fún gbogbo ẹ̀yin tẹ́ ń jí ọmọ àwọn ọmọ kéékèèké gbé ègbé ni fún ẹ̀yin ritualist ègbé ni fún ẹ̀yin tẹ́ ń pa èèyàn láti ṣe owó ègbé ni fún yín o ègbé ni fún ọmọ yín ègbé ni fún gbogbo àwọn tó ń ṣe fún yín ègbé ni fún ilé yín ègbé ni fún aya yín ègbé ni o ègbé fún yín o ègbé fún yín o eléyìí ká tó bẹ̀rẹ̀ rẹ̀ ẹ jẹ́ àka eléyìí kó eléyìí ó pọ̀. Deuteronomy lele chapter twenty eight yẹn verse fifteen láti bẹ́bẹ̀rẹ̀ ó ní yóò sì ṣe bí ìwọ kò ti fi etí sí ohùn olúwa ọlọ́run rẹ torí pé ọlọ́run ní ìwọ kò gbúdọ̀ jalè ìwọ kò gbúdọ̀ pa ènìyàn ìwọ kò gbúdọ̀ ṣe búburú ìwọ kò gbúdọ̀ ti ẹ̀gbà ọkọ lọ́kọ pàápàá ìwọ kò gbúdọ̀ pa ènìyàn lẹ́kú ṣùgbọ́n o ṣe ó ní torí ìwọ kò fo etí ó ní yóò ṣe bí ìwọ kò ti fi etí sí ohùn olúwa ọlọ́run rẹ láti máa kíyèsí àti ṣe gbogbo àṣẹ rẹ àti ìlànà rẹ tí ìwọ fi lélẹ̀ fún ní òní ǹjẹ́ gbogbo ègún wọ̀nyí yóò wá sí orí rẹ ó ti yé those of you tẹ́ ẹ rí pò jalè tẹ́ máa ní kò máa ta ṣé kọ́ńkàn ṣe transfer ó ti yé ègún ni fún ìwọ ní ìlú gbogbo yín tí ẹ sọpọ́ọ̀tì olè ẹ̀yin tẹ́ support sọpọ́ọ̀tì ìwà burúkú tẹ́ ń sọpọ́ọ̀tì àwọn gbọ́mọgbọ́mọ àtẹ̀yin tẹ́ ń gbọ́mọ lọ́mọ tẹ́ ń pa wọn olomo ẹgbẹ́ ni fún yín ẹgbẹ́ ni fún yín ẹgbẹ́ ni fún gbogbo yín ẹgbẹ́ ni fún yín tẹ́ rí pé ó jalè tẹ́ sì ń gbẹ́ àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́mọ tẹ́ ń ṣe ìkà tí ẹ máa lọ ń fraud káàkiri all over ègbẹ́ ni fún yín ègbẹ́ ni fún gbọ́mọgbọ́mọ nàìjíríà ègbẹ́ ni fún yín ègbẹ́ ni fún apààyàn ritualist nàìjíríà ègbẹ́ ni fún yín ègbẹ́ ni fún gbogbo àwọn èèyàn tó ń pa tó bà orílẹ̀-èdè náà jẹ́ tó sì fẹ́ kí orílẹ̀ náà má dára kó má bọ̀ nínú àjàgà àwọn criminal ègbẹ́ ni fún yín ẹgbẹ́ ni fún ẹni tí ó ń fi ẹ̀jẹ̀ ṣe òfò ẹgbẹ́ ni fún yín àgbọ̀gbọ̀ ẹ̀yin tí ẹ ń sọpọ́tì Lizzy Anjorin fún iṣẹ́ burúkú tó ń ṣe ẹgbẹ́ ni fún yín ní oko ní ilé ní gbogbo ibi tẹ́ bá lọ ìlúkèlú tẹ bá wà ègbé ló máa jẹ tí <laughs> God forbid I refuse to support evil má fojú di nǹkan tá à ń sọ yìí o ègbé máa bẹ̀rẹ̀ sí jẹ́ tí Ọlọ́run sọ pé ó máa rìn lórí yín ẹ yóò mú mọ́ pé ẹ fẹ́ lọ di iṣẹ́ nìwá ẹ máa kó èrò púpọ̀ tó bá jáde ẹ máa support ẹ for you to know the gravity of the trouble Nigeria is in the criminal tó operate lórílẹ̀‐èdè Nigeria ègún ni fún agbọ̀n yín àti ipò agbọ̀n ipò àkàrà yín tẹ bá ní ṣọ́ọ̀bù tẹ ní ọjà tẹ ń tà tẹ nìkan tẹ ń ṣe ègbé ni fún egun yín ègún ni fún ọmọ yín pàápàá èmi kọ́ mo sọ ọ́ bàṣetì ni ègún ni fún ọmọ inú rẹ gbogbo yín àti èso ilẹ̀ rẹ ìbísí màálù rẹ àti ọmọ àgùntàn rẹ gbogbo ohun ti fi èrú kó jọ wọ́n ní ègbé ni fún ègún ni fún ọ nígbà tí ìwọ bá wọlé ègbé ni fún ọ ègún sì ni fún ọ nígbà tí ìwọ náà bá jáde ègbé ni fún ọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bà orílẹ̀-èdè náà jẹ́ tẹ́ ń bà orílẹ̀-èdè náà jẹ́ ẹ̀yin tẹ́ ń bà orílẹ̀ náà jẹ́ ègbé ni fún yín olúwa yóò sì rán ègún ìdààmú àti ìbáwí sórí yín nínú gbogbo ohun tí ìwọ bá fi ọwọ́ yín lé ẹ rí pé gbogbo ìjọba bó ti wù kó bá wọn fẹ́ ṣe dáadáa tó wọ́n máa fẹ́ bà jẹ́ ni because ègún wà lórí wọn ègún yìí ti ń ṣiṣẹ́ ní orílẹ̀-èdè wa before today èmi kọ́ mo ṣe pé o àwọn èèyàn burúkú orílẹ̀-èdè nàìjíríà ní tí ọlọ́run sọ pé yóò jẹ́ ìpín yín rèé gbogbo tí ẹ bá ti fi ọwọ́ yín nílé ní ṣíṣe yóò máa jẹ́ ìgbé fún yín àti títí ìwọ ó fi ṣègbé gbogbo yín ó fi ṣègbé hmm, nítorí búburú iṣẹ́ yín nípa èyí tí ẹ̀yin ìwọ fi kọ tẹ fi kọ ọlọ́run sílẹ̀ ẹni tó bá kọ ọlọ́run sílẹ̀ ló ń ṣe ìkà tó this extent you you wicked the country to this extent wọ́n ti bẹ̀rẹ̀ sí sọ pé ẹ mọ nǹkan tó jẹ́ kó lọ jalè ní ẹ ìlú ló ní Lizzy have been a thief for long time no be today e don tey lórí burúkú olúwa yóò mú àjàkálẹ̀ àrùn ẹ máa tún retí ẹ̀yin gbogbo ìka yẹn bí kánsà bí kírun yín já tán bí káyé yín bàjẹ́ oríṣiríṣi nǹkan burúkú kó máa ṣẹlẹ̀ sí yín bí cancer of the of the blockers of the prick of the gbogbo ẹ̀ pé kó dàbò yín olúwa yóò mú àjàkálẹ̀ àrùn lẹ̀ mọ́ gbogbo ẹ̀yìn ìka yín hmm. Lizzy Anjorin tó bá jáde lẹ́nu wá ṣe àdàbí ọmọ tó pariwo lábẹ́ pláfọ́ọ̀mù ẹ̀ níjọ́ náà lọ́hùn níbo ni àwọn tẹ́jọ́jọ́ ń gbélé níbo náà wà níbo ni wọ́n wà tí ọmọ pariwo nóò apààyàn tà níbo ni wọ́n wà. olúwa yóò mú àjàkálẹ̀ àrùn lẹ̀ mọ́ gbogbo yín títí gbogbo ẹ̀yin ìka yẹn ni o àtẹ̀yìn tẹ̀ ń sọ̀pọ̀tì lìsì ipò jalè pé kò má ta ó kàn transfer ni wọ́n ní òun ò bẹ̀bẹ̀ ẹlẹ́ni tó ń bẹ̀bẹ̀ mo máa play ẹ̀ sìn ó lóun ò bẹ̀bẹ̀ ẹ̀ wọ́n dẹ̀ wọ́n tó sun òun wọ́n fẹ́ dáná sun òun ó lè wọ́n máa ń dáná sun lẹ́kọ̀ọ́ ni. Hmm ìwọ tó yẹ pé àwọn ọmọ àwọn ọkùnrin kan ti wá lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti ń bá ẹ bẹ̀bẹ̀ o ibi tó tún fọ́nì sí ni ó tún lọ pẹ̀lú ọlọ́pàá o ó lọ sí Èkó pẹ̀lú ọlọ́pàá ó lọ pẹ̀lú ọdílé o. I don't even read comments. Hmm. Olúwa yóò mú àjàkálẹ̀ àrùn lẹ̀ mọ́ gbogbo ẹ̀yin tí ẹ ń ba orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ òun ó fi. Mm, tó máa fi run yín kúrò bẹ́ẹ̀ ni because you refuse to go you go by fire by force lórí ilẹ̀ náà níbi tí ìwọ hmm. twenty two ó ní olúwa yóò sì fi àrùn ẹ̀gbẹ́ gbogbo yín ẹ̀gbẹ́ máa máa dùn yín ẹ̀yìn máa dùn yín gbogbo ara máa dùn yín gbogbo ẹ̀yìn ìka ẹ̀yìn tẹ́ ń jalè àtẹ̀yìn tẹ́ ń sọ́pọ́ọ̀tì Lizzy Anjorin ẹ̀yìn yín máa ká ẹ̀yìn máa yọ ẹ̀yìn máa bàjẹ́ ayé yín máa bàjẹ́ bó ṣe máa jẹ́ nìyẹn olúwa yóò mú kí àrùn ìgbẹ́ kọlù ọ́ gbogbo yín tẹ̀ ń sọ̀pọ̀tì Lizzy Anjorin àti ibà àti ìgbóná àtọlọ́pàá tó bá sọ̀pọ̀tì Lizzy o ìgbóná àti ìjóná ìjóni ńlá àti idà àti ìrẹ̀dànù àti ìmúwòdùn wọn ó sì lépa rẹ̀ títí ó fi rúwọ́ ṣòtìyé gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀pọ̀tì Lizzy èèyàn yìí lẹ́ni eléyìí o. Mm. ọrùn yín yóò máa wọ̀ yín yóò ọrùn tó ń bẹ lórí yín yóò máa jẹ́ ti dẹ hmm, ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ọrùn yóò di orí yín o yóò fi ìdè ìdè ayérayé orí fífọ́ o yóò gbé sórí yín. àti ní ẹsẹ̀ yín wọ́n máa kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí ọgbà ẹ̀wọ̀n lẹ́ máa kú sí. olúwa yóò sọ òjò ilẹ̀ rẹ di ẹ̀tún àti èkùrù bẹ́ẹ̀ ni you will face trouble at this moment gbogbo yín ẹ̀yin ìka yẹn kò ní rí sí fún yín this time around ní ìjọba ìwọ̀n sọ fún mi wọ́n ní kò ní í sì fún yín ẹ̀yin ìka ni o bọ̀ yóò yí sì fún àwọn olódodo àwọn tó bá ti fẹ́ kó lẹ́ẹ̀dẹ̀ náà dára yóò yí sì fún yín àwọn ọlọ́pàá tó fẹ́ kí ṣéènì criminal kó break nàìjíríà yóò yí sí fún yín ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ bá support mi yẹn you no go yí sí for you your mind no go touch ground. twenty five olúwa yóò sì mú gbogbo yín o ten support lisi olúwa yóò sì mú ọ mú gbogbo yín di ẹni ìkọlù ní ọwọ́ níwájú àwọn ọ̀tá yín yes lọ́jọ́ tàbí ọwọ́ ṣe ká Lizzy Anjorin yẹn tọwọ́ mo bá ṣíkún. wọ́n ti yọ ẹ̀sà níwájú wọn ní ọ̀nà méje bẹ́ẹ̀ ni ẹ̀ máa ṣàkiri gbogbo ìjọba ayé bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó ti ń support yín tẹ́lẹ̀ wọ́n padà lẹ́yìn yín. níbí báyìí ó ní àwọn kan tó tiẹ̀ ń support Lizzy gbà tó ń fẹ́ set ní ọgbà tí ọ̀rọ̀ ẹ̀ jáde gbà ẹ̀ ipò rọ̀ kó ń ṣe rọ̀ rọ́bìrì fọ̀rí ó tún pẹ̀lú àwọn tó lọ lo one Cameroon woman mi Ghana woman kan báyìí tó ń fẹ́ set me up gbà ẹ̀ tó ń support ẹ̀ ẹ̀ ní ọkàn yóò ní balẹ̀ sẹ́ẹ̀ ọmọ ọlọ́run ni mí tó yọrantí àti ká nígbọ́ gbagba àti níkọ̀kọ̀ pé gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ ti dá sẹ́yìn wọ́n rìvásì ẹ̀ ó ti gbọ́ pé nípa reverse wọ́n ò visit ẹ̀ṣẹ́ lé bàbá ẹ̀ àti ìyá ẹ̀. jẹ́ ń dúró mbẹ̀ fún yín toró gbóná kókùn yín má bàa jẹ́ tẹyẹ ó ì máa jẹ́ tẹyẹ náà ni òkun yín máa jẹ́ ti ẹyẹ bẹ́ẹ̀ ni jẹ́ ń dúró mbẹ̀ fún yín now let's go. mi ìfẹ́ rí pé mi ìfún yín púpọ̀ ẹ̀yin tẹ́ ń support Lizzy ni àtọlọ́pàá tó máa support ẹ̀ àti gbogbo tó ń kọ burúkú tó ṣe. Hmm. èwo ni ti rí nísàlẹ̀ náà. I am coming I want to show you something hmm. àwọn kan ti sọ pé kò má tà ní tó ṣe yẹn kò sí nǹkan tó fi ń ṣèyàn Mm. enquanto eu nasci é play sóbì tẹ́ bá wọ bẹ̀ ẹ máa kájẹ́kù kalẹ̀ wọ́n ti bìlí pé wọ́n lè ró òun fẹ́ fọmú rọ ní bó ti ń fọmú rọ Saudi ti ń fọmú rọ ní Gambia ó tún fẹ́ fọmú rọ Ankara wèrè wá rí wọ́n ti káwọn lè bá ń ṣalára òun máa sanwó wọn bá fún wèrè láǹkáǹtì ló bá di gbàgà decline gbogbo káàdì bẹ́ẹ̀ tàbí wèrè kó dání decline yìí mọ́. <laughs> ẹ jọ̀ọ́ ṣé èèyàn lè ra àǹkárá èèyàn máa kówó téèyàn bá fẹ́ lọ rajà lẹ́kọ̀ọ́ kí n jáde ń sìn kí wá kó káàdì dání kí wá lọ ṣe shopping ṣó ti yẹ yín mẹ́yìn kì í ṣe pé mo ra mo fẹ́ ra àǹkárá ẹyọ kan tó mọ̀ pé kò sówó lọ́wọ́ ẹ̀ ò ní ṣe tó bá kó káàdì dání tó bá wà ń bẹ̀ ò ní mọ̀ pé owó wà ń bẹ̀ ni three card tó bá kó dání ṣé ò ní mọ̀ pé nísìmọ́ mo sọ pé kò sówó nínú àkáǹtì mi kí wá kó dání kí wá sọ pé mo fẹ́ lọ ra aṣọ ó ti yẹ mẹ́yìn wọn ò lè ṣe bẹ́ẹ̀ ń bínú ṣé ti yé ó kó káàdì dání owó nígbà tó wá di pé ojú ka because kò ní láti san nígbà tó ojú ka kí má rí owó lọ́wọ́ lọ sẹ́kọ̀ọ́ ninety something thousand yẹn kó ṣe máa pe ọkọ ẹ̀ pé kàn transfer sóun ó tún wá pe ọkọ ẹ̀ níbí báyìí pé ẹ ṣáà ń gbọ́ pé wọ́n sọ pé òun ò ní kúrò níbi tóun ọ̀bá rí owó ẹ̀ ń gbọ́ ọkọ ẹ̀ ṣẹ̀ wá bá ó ní after four hours kò fẹ́ rìn ní ọ̀sán ni o ẹ rí pé ìgbà tílẹ̀ ṣú tí wọ́n ti palẹ̀ mọ́ gbogbo ṣọ́ọ̀bù pátápátá ní lísì iṣẹ́ ìkó mbẹ̀ torí pé ojú yẹn ẹ̀sìn yẹn bá tún pọ̀ ju ti bó ṣe yẹ lọ ó wá lóun ò fẹ́ jáde kó mbẹ̀ kó lè kúrò níbi kọ́sẹ̀ tí ti bò already ó wá jókòó lòun dóde ọkọ òun Lizzy Anjorin kéèyàn kó káàdì mẹ́ta ta ni kó fẹ́ lọ rajà lẹ́kọ̀ọ́ kó fẹ́ lọ ṣọ́ọ̀pù lẹ́kọ̀ọ́ kí mẹ́tẹ̀ẹ̀ta kó má sòwò mẹ́ẹ̀ kó transfer kí káàdì decline bó ṣe ń gbà wọn kiri nìyẹn tó bá lọ kó ọjà yóò tó lọ jí kó èyí tó máa rọ́mọ́ṣọ́ máa wà ń bẹ̀ o tí wọn ní rí o èyí tó máa jí tó yẹ pé wọn ní mọ̀ o tó máa ṣe bí ẹni kó ẹrù tó máa ṣe bí ẹni kó ẹrù tó máa ṣe bí wọn àwọn ẹ̀ máa rí pé wọ́n ní kọ́sítọ́mà ìyẹn ọ̀tọ̀ ni o a lọ sẹ́kọ̀ọ́ kò ní sówó lọ́wọ́ ẹ̀ á dẹ̀ lọ kó ẹrù they been doing this and that's why when I was talking She supported the people who stole from me. Simple mathematics, you can't see them. They will never support me because I'm saying the truth. They believe that stealing from people is a normal thing. Listen, this is not first time. O ti bá wọn gbowó ní Turkey rí. Ó ti bá kò sí nǹkan tí ó ṣe ìgbà tó wá when he came to Canada. The visa, she did the she did a lot of visa for people coming to Canada, but all the visa are fraud. I mean, somebody's credit card, fraud credit card including her own visa the first time she visited here. I wasn't here then, no, 2017. I came to Canada 2018. That happened 2017. I came to Canada 2018. She been a thief for a long time. They are a thief. Because some people, they just hide under celebrity. They want to be a celebrity. Are they celebrity a ghost? They are human being. But this one, they are criminals. And they'll be saying that, yeah, they are disrespecting the celebrity. Is this one celebrity? Ọ̀rẹ́ Margaret, Margaret, Margaret, one of them that they, they, you know, one of them was, that was arrested in America. She served her jail time before deported to Nigeria. She's a celebrity, Margaret. She's a friend to and Anjorin. She she fraud them in America, dated a guy and they pay people's money transfer people's credit money to their account the way they used to fraud the white people They transfer money other people's money to their accounts and they share it oh, but unfortunately that one was being caught and arrested in America she served her jail time before they deported her she's a celebrity also when you are talking they say she's talking about just celebrity Nigeria celebrity they are something else and you know the reason why she quickly mentioned Ogbegbe yesterday so that number sọ pé orí Tóyìn mu just to tell you that Tóyìn husband before Tóyìn boyfriend or or husband before also persuades you she he has also been arrested o that's why he quickly used Egbegbe also yesterday as a reference okay Egbegbe that served seven years in jail for for robbing people with their Hausa people there and some Igbo with phone and the money, cash. And she said they, eh, they set her up, set Egbegbe up. She wanted to use that as nobody should mock her too much. Oh, that she that's the message she passed across yesterday. That Egbegbe also did that. Oh, and you know he's he dated Tony. Oh, that's why she mentioned quickly to use Egbegbe as a reference those of you that don't know reason why she did she used that say yesterday ìyá àbàdàn dẹ̀ ló ń sọ̀rọ̀ also the Canada base before that now reside in Nigeria now they said "Oh no, wọ́n sọ you yóò kó má dà pé again." Once jẹ́ wọ́n she said they said he collected money here two fifty how much they say he borrowed, and they say he went not to Nigeria that also is part of the reason why he's not coming back to Canada I don't know how true it is because Canada bank, the bank he collected in fraud is not my bank, it's mine. Okay? Mm-hmm. And I'm not being paid to be giving information. But this one, tó the ti pertain eléyìí you know we talk. Kó wọ́n dà pé èèyàn máa ń ṣe èkejì. But evil this he did to me by lying against me affected me and my daughter up to the bẹ́ẹ̀ ṣe rí mi tí mo ti so ń pariwo kò sówó kò sówó àbí gbogbo nǹkan tó ń part of things tí wọ́n kàn sọ àti nǹkan tí gbogbo wọn parapọ̀ àtàwọn tó jà mí lólè tán ni kan sọ and these people they now they don't investigate it they search instead of them not to punish me they they punish me before investigating they punish me before investigating this is part of it. you can ṣe ẹgbọ́n nǹkan tí Ìyá Ìbàdàn sọ only this is what they do they will now do fake transfer you see when you see them even when she open her face she could have opened her face but they will really recognize her but she cover her face you understand me and you know she pack people's thing and quickly that ankara she stole she will sell it for you she will tell you this ankara is special it's different i will sew it for you you can see i will do it for you it's a stolen one she steal ẹ jẹ́ àgbótán epo kò sí nǹkan kan mọ́ ọmọ nothing nothing nothing star girl ṣé star girl wà ìyẹn tún kọ́ aṣọ wọn one point six million lẹ́yìn ilé ìgbẹ́ fi ṣe ṣáàtì. You can see, you know, Lizzy was making mouth yesterday that she never beg anybody you can see that somebody was saying ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ dáríjì ó ti ń bẹ̀ yín ó dẹ̀ ti bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ sherry bellisi sọ pé òun ò bẹ̀ anybody Lizzy boasting in our live chat yesterday that she never apologized to anybody she's begging here and she's boasting to you after leaving they left her saying that she never beg anybody because they frame her they set her up set you up for what that you paid somebody, you gave somebody a fake alert. And you left, you come back again to go and nà wọ́n pa again in that vicinity. O tún lọ bẹ̀ again láti tún lọ nà wọ́n pa again. O ti nà wọ́n pa December, November fún party wèrè tó ṣe yẹn. Gbogbo ẹ̀yin tẹ́ wọṣọ ṣe rí pé tí mọ́tò bá pa yín Lo lọ́nà ṣe mọ̀ pé aṣọ torí àwọn tó ní ẹrù àti gbogbo nǹkan tẹ́ ẹ jẹ ṣe mọ̀ pé tí mọ́tò bá pa yín dànù ṣe mọ̀ pé mọ́tò yẹn ní right ṣe mọ̀ pé ikú òjijì tó bá pa yín ṣe mọ̀ pé ó right gbogbo gbogbo nǹkan tó kó síbẹ̀ yẹn jíjí ló bá dé kò bá ìrọ̀rùn dé rárá jíjí ló bá dé àti àkàrà tó ń tà fún yín jíjí ni wọ́n lọ jí i told you that ìgbà tí Ronke Oṣòdì Òkè fẹ́ ṣe patí tiẹ̀ ńgbà yẹn tó lóun ò rówó láti lọ kó àǹkárá lẹ́kọ̀ọ́ thank God tó tiẹ̀ wá bẹ èmi ó wá bẹ̀ mí ó ní kí n help òun i gave her money láti máa lọ kó àǹkárá yẹn ọ̀dọ̀ òun bú mi lẹ́nu ó dẹ̀ máa gara sí mi a sọ fún yín pé they are nothing kì í ṣe gbogbo wọn they are nobody they will go and see some something to come and impress you pé ayé wọn dáa àwọn yẹn ni. nínú story tí àkìlòyìn tó wà ní London tó sọ mo ti sọ̀rọ̀ lánàá o tó jáde tó ń sọ pé wọ́n kúrò ni Lizzy was being set up by Buki Jesse Buki Jesse is a thief Bukky Jesse she a thief he have a boyfriend right now àti bàbá ọmọ wọn ló wà lẹ́wọ̀n inú ọgbà ẹ̀wọ̀n ni wọ́n wà ọgbà ẹ̀wọ̀n gbogbo àwọn tí Bukky Jesse ń fẹ́ they are fraudsters in Manchester tó wà ní in Manchester in London ok Bukky Jesse aṣọ tó wọ̀ aṣọ olè ni. aṣọ olè ni ṣe gbọ́ olórí burúkú lísì ni wọ́n ṣe pè fún yẹn four one nine you go to the market and you fraud people you collect their goods and then you put them in your shop I start telling them his expense is different from the one in Lagos so oh. and you are you are you say stolen things busy going around stealing stealing people's things that's why ló ṣe gbogbo bó ṣe jà mí lólè yẹn go and see them the way they do to me all go dey fraud me dey collect my thing it's nothing to them because it's a normal thing for them to steal system different system of stealing and after stealing from you they boast if the care is not taking that shop that they are i mean that is, she being exposed now they are going to attack that shop they are going to attack that area simply because of that shop little time now you can see that that shop can catch fire shop yẹn lè jóná ṣó ti yẹn wọ́n lè lọ sọná sí shop yẹn kán jó shop yẹn dànù ṣó ti yẹn because the criminal are so numerous in Lagos in Nigeria ṣe o ní ilẹ̀ Yorùbá this what they do to support her to pay loyal i mean i mean loyalty And you can see that Bukky said, I trust she cannot steal. Bukky just said that she's a thief, saying that she trusts Lizzie cannot steal. Lizzy tó jẹ́ pé ó lè gidi ní Lizzy kì í ṣe rọ́. Ìgbà tí olè tó ja bàbá Aláàfin Ọ̀yọ́ lára ikú to pa Aláàfin Ọ̀yọ́, ó wà nítorí pé àwọn nǹkan tó fẹ́ ṣe ó ti mọ nǹkan tí a ní gbogbo nǹkan tí Lizzy ní ẹ investigate ẹ̀ ìgbà tó ja bàbá aláàfin Ọ̀yọ́ ní olè tó wòó pé òkè o ọ̀nà bàbá aláàfin Ọ̀yọ́ ò dẹ̀ fẹ́ mọ́ tó tó wáyé pé bàbá aláàfin Ọ̀yọ́ fẹ́ all property aláàfin Ọ̀yọ́ lára àwọn property tí tí tí Lizzy ń pariwo pé òun nìyẹn ẹ lọ bèrè bóyá òun ló ní she go nothing she collect she stole it from people and anybody yẹn bá fẹ́ sọ̀rọ̀ báyìí ó máa dì pẹ̀lú wọn ni ikú bàbá aláàfin Ọ̀yọ́ Lizzy mọ̀ ń pa ẹ̀ bá a ṣe ń sọ̀rọ̀ yẹn tá a kàn sọ̀rọ̀ kan báyìí nípa ọ̀rọ̀ yẹn báyìí bó ṣe lọ kí bàbá bó ṣe lọ kí bàbá ní ààfin kò pé few days náà kàn déédéé lu bàbá jáde àdègbọ́n pòkú. <laughs> ẹnìkan ní i'm not a thief o i'm a thief follower you follow thief àbí èwo ló follow nínú wọn ṣé jésè ló follow àbí lisi <laughs> you are not a thief o but you are a thief followers okay o it's not funny. But when you follow them like this, eh, if you are not be careful, anointing of thief will follow you. Eh, anointing that they carry, flow. Anointing that people carry, flow to people who watch them. Anointing of thief, for those of you who follow them, that you say, I trust Lizzy cannot thief. Lisi cannot tip Lizzy tó na èèyàn pa nínú láìsí àti ẹ̀ báyìí tí gbogbo etí gbọ́ tí gbogbo yóò sọ̀rọ̀ sí yẹn mo sọ fún ìjọba nàìjíríà you are criminal but tí Nigeria, ò bá ti sọ̀rọ̀ sí àwọn ìlú tẹ́ bá ń if nigeria is not doing anything to it the country you reside we are going to be shouting so that they will they should focus on you because You have destroyed the Nigeria to the level that nobody is unbearable for anybody. Now you will run abroad and then if you start destroying, if you destroy abroad like the way you destroy Nigeria also, níbo la fẹ́ sá lọ? A lè sá lọ ọ̀run torí yín o. A sáré wá, a dẹ̀ ní sáré nínú ibẹ̀ yẹn ó sun ẹkún ó ní ogun báyìí bàbá yẹn ní kẹfà ń pè bàbá yẹn ní kẹfà ń pè ẹ ti rí lẹ́yìn tó máa gbẹ́nu gbogbogbogbo ẹnu gbogbogbogbo Auto Bola ìyá ẹ̀ ló máa nípàá ọmọ ìyàwó èrè òsín wí mo tún pòsì yá mi lẹ́nu jọ́ mẹ́ta oríṣiríṣi gbogbo wọn bọ́ ṣe ní ríṣiríṣi àjálè ńlé wa àmì tó bá èyí tó bá dẹ̀ jalè mi ì trust anybody èmi o mi ò jalè mi ì tẹ̀lé jalè nítorí èèyàn ọjọ́ tí o ti ṣe nǹkan mi ọjọ́ tá a bá jẹ wo gbogbo nǹkan tó ṣe gbogbo tẹ́ ṣe wà affect mi ń bí so mi ò lè rí yín gan kẹ́ fall into trouble kí wọ́n sọ pé mo fẹ́ save yín máa nà yín pamọ́ bẹ́ẹ̀ nẹ̀ bẹ́ẹ̀ ni máa nà yín pamọ́ bẹ́ẹ̀ nẹ̀ torí ní ọdún bíbélì gan bóyá torí èmi gan lọ́lọ́run ṣe gbé ọ̀rọ̀ yẹn jáde pé gbà mí ẹnu wọn á ṣe mí ó ní word to any man or woman that will see evil this year and call it good you must not support any evil ló ń jẹ́ bẹ́ẹ̀ you support them you die with them your response your secret will be open with them ẹ gbọ́ wọ́n ní kán charge ẹ̀ sí court bóyá wọ́n gbé lọ pa police station lánàá now when she was now coming yesterday she said she pay two million to police every month Nigeria police you can see what they are corrupting your police when somebody say he's paying two million to police how many police don't know in a month ṣé wọ́n jọ lọ ń rọ̀bù ni ṣé ń gba ìbọn ọlọ́pàá lọ fi rọ̀bù ni àbọ̀ ọlọ́pàá tí wọ́n tó ń assign fún Lizzy they are they rubbing together she said she pay two million every month to the Nigeria police that guide her because she go with escorts Nigeria police she said she pay two million tí Nigeria police tó bá gba five hundred thousand ọ̀gá mi mi ò rò pé sálárì IGP gan máa kọjá máa kọjá one million plus bóyá tó bá tó bẹ́ẹ̀ gan àwọn allowances kan lókòdè ìjẹ́ kó gbéra àmì holiday allowance kiri kan allowance kiri kan allowance ló bá jẹ́ kó gbéra sálárì iye IGP gan ṣé ó máa wọ one million plus tó ń fi sọ two million fún ọlọ́pàá Nàìjíríà kan tó ń tẹ̀lé Lizzy Lizzy ló sọ bẹ́ẹ̀ o ó ti yẹ yín mẹ́yẹn ṣé màtá sọ pé kẹ́ gba gbogbo escort wọn wọ́n ti ní ṣéètì gbogbo àwọn ti kọ̀rọ̀ gbogbo àwọn àwọn ọlọ́pàá tó ń gbé fún wọn nígbà tí eléyìí bá ọlọ́pàá olè bá olè bá ọlọ́pàá bá tẹ̀lé ó lè jáde ọlọ́pàá yẹn máa dole tó dẹ̀ rí pé ẹni yẹn live large ó dẹ̀ live big ó máa dólè tó bá sún two million ṣé ó máa padà síṣẹ́ ọlọ́pàá tó bá padà síbẹ̀ gan ó máa lọ máa jalè ó máa máa rọ́ọ̀bù ni so ara nǹkan tá à ń sọ fún yín nìyẹn o orí ẹ̀ burú ò ń gbọ́ stop saying that you know let me tell you see if we achieve anything are you getting me in tó nídìí ní ṣọ́ọ̀bù yẹn torí pé ó jẹ́ ninety thousand ṣé torí kí sì máa sọ fún ẹ pé òun billionaire orí ẹ burú you are not olórí burúkú ni ẹ ò ní ṣoríire ọmọọṣẹ́ lithium rubber terrorist kò ní dáa fún gbogbo yín ninety one thousand let me tell you Lizzy ó lè ní Lizzy gbogbo nǹkan tó fi ṣe pàtí yẹn jíjí ló bá dé all the clothes aṣọ ó ti fẹ́ lọ kó aṣọ in fact bọ̀bọ̀ kan tó ń pè ní àlùjọ ńgbà tó wà lọ́dọ̀ ẹ̀gbẹ́ yẹn ó ló bẹ òun lọ síwájú ṣọ́ọ̀bù ìyá àbàdàn pé àwọn fẹ́ lọ kó aṣọ wọn fẹ́ lọ jalè ó ya wèrè ni pé kò sí kọ̀ọ̀kan compost ni pé ó ní àwọn lọ síwájú ìyá àbàdàn báyìí pé àwọn wà nínú ṣọ́ọ̀wájú ṣọ́ọ̀bẹ̀ ìyá àbàdàn náà wá jáde pé àwọn kan wà pé wọ́n fẹ́ kó aṣọ ṣàǹṣọ wọn báyìí olórí burúkú ẹ̀ wá sọ pé how can you believe that Lizzy stole ninety thousand olórí burúkú ṣé torí picture tó ń gẹ̀rẹ́ sí fún yín ṣé tí Lizzy táyé Lizzy bá dà tí Lizzy bá wà alright hmm? tó bá dáwọ́ fún ọmọ yẹn lórí Facebook orogún ẹ̀ lórí Facebook ó máa máa hunt ẹni tó máa hunt ẹni tó bá dáa fún ṣó máa jalè ni ìdá ó lọ jí mílíọ̀n àbó lọ jí hundred million àbó lọ jí hundred thousand tí ó bá sówó ní tó nídìí ní ṣọ́ọ̀bù yẹn gbà yẹn fifty àǹkárá tó kó àbí fifty something àǹkárá tó kó ló need gbogbo tó nídìí ṣọ́ọ̀bù àwọn èèyàn ló mú káàkiri ó dẹ̀ ṣe fẹ́ka láti fún wọn ìkọ́lẹ́sì rí yẹn tó bá bílíìsì dáadáa kó fojú ẹ̀ tí àṣírí líìsì bá tú ẹ máa lanu ẹni lè pàdé ẹni gbogbo nǹkan tó rà nígbà tó gbogbo nǹkan tó níyẹn kó mú rìsìtì mọ́tò ẹ̀ tó rà yẹn tó lòun ní ẹni kó mú rìsìtì ẹ̀ jáde ibi tó ti rà á tó bá ní rìsíìtì tó bá ra mọ́tò wà á ní rìsíìtì iye tó rà wà níbi tó ti rà kó mú rìsíìtì jáde ó ti yé ilé tó lòun ní òun máa ń ta property bóun ṣe ní owó òun ẹni kó sọ fún wa ilẹ̀ kan tó tà tó fi rí owó lísì tó lọ síbi estate ẹlẹ́state tó fi ń wọ̀nyàn lórí social media ipò òun lòun ní estate yẹn tí àwọn tó lẹ́sẹ̀ ti pariwo pé wizard ló à ah, ọ̀gá no no no no no no no no no no no no i get oddly yẹ tó ń fi ọlọ́pàá hàn pò ní oddly lórí facebook ẹ ti gbàgbé ni tó ń fi ilẹ̀ onílẹ̀ wọ̀ láti fi scam gbogbo ilé tí àwọn lagos state ń wó tí wọ́n ń wó làbújá àwọn kan ló scam àwọn èèyàn láti ta ilẹ̀ onílẹ̀ àti ilẹ̀ ìjọba fún àwọn èèyàn láti make ara wọn rich Lizzy she's a froster. she's an arm robber ẹ gbọ́ abẹ́ dáhùn mi ì ka mẹ́sẹ̀jì ẹ tẹ́lẹ̀ ẹ Lizzy olè ní Lizzy mo tún sọ fún yín pé ọkọ ẹ̀ gan is a thief as well partner in crime ni wọ́n ìgbà tó ń sọ sórí ọkọ ẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ sí ní ṣàlẹ̀ mú ní tó bá jẹ́ ilẹ̀ ló ṣà pé kì í ṣe ló ṣe bọ́ṣẹ́ mi pàwọn tó máa ń ṣagolo wọ́n ṣagolo báwo ṣagolo ṣagolo ṣagolo ṣagolo ṣagolo àwọn ní igbó tó ń ṣagolo nìbàdàn àwọn tó ń ṣagolo yẹn ló máa ń tó bá rí pé lédà kóró wọn wọlé wọn ṣa gbogbo nǹkan ẹ tówó bá wà lẹ́bàá ṣe wọn bọ́gìlàn bọ́kú i mean broken and entry làwọn náà máa ń ṣe olè náà máa ń jà ó tún wá ṣe tán ó tún ṣe kú máa ó tún ló wà lówódé onírin ẹ lọ́wọ́ tó bá ti jí mọ́tò gbé lẹ́niwẹ̀ wọ́n máa gbé lọ sówódé wọ́n máa ṣàánẹ́ kì í ṣe gbogbo mọ́tò bọ̀ tí ó lè bí tó yẹ wà yẹn ọ̀ríjínà ó lè ló wà ní bíbẹ̀ yẹn wọ́n máa ṣá mọ́tò ṣá mọ́tò ṣá mọ́tò níbẹ̀ yẹn mọ́tò ní mọ́tò tó bá ti gbé dówódé onírin ló bá tán ibẹ̀ náà ló ti ń ṣiṣẹ́ bó dúró sí o má jẹ́ ń sọ̀rọ̀ jù wọn ò parọ́ mọ́ Lizzy was boasting yesterday that she never apologize and beg let us hear ibi tó ti ń bẹ̀bẹ̀ ẹ jẹ́ àgbọ́. nothing nothing star girl ṣé star girl wọ́n yẹn tún kọ́ aṣọ wọn one point six million lẹ́yìn ilé ìwé fi ṣe ṣáàtì. màdámù ẹ̀yin náà Canada ń wá yín o gbogbo màdámù yín tẹ̀ ń ṣe náà olè ló bá Lizzy still anything in tó rà níbẹ̀ yẹn má sọ pé ṣé Lizzy lè di ninety thousand ṣọ́ọ̀bù yẹn tó rà ní ọ̀dọ̀ tẹ́ni yẹn òun ló gbé yẹn kò ń ṣe pé bóyá wọ́n ló rà kó sanwó ìkan ó ṣẹ́kù kan gbogbo tó nídìí ṣọ́ọ̀bù bẹ̀ yẹn fifty tó kó yẹn ló nídìí ṣọ́ọ̀bù yẹn bó ṣe mú káàkiri ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù nìyẹn tí wọ́n máa fi fake transfer sanwó gbogbo ẹ̀.

òun àríkẹ́ wọn jọ ń jalè sílé ni. mo máa gbélé síbi tí yóò ti ẹ̀dùn ó ṣà ń bojú kò fẹ́ kójú fẹ́ràn ni wọ́n yọ gbogbo ẹ̀ kúrò wọ́n ẹ̀yin tẹ́ ń dífẹ́ǹdì ẹ̀ á ti sọ nǹkan tó máa rí fún yín tẹ́ rí olè eh, fake transfer bó ṣe fi ń dóbi ń jayé nìyẹn máa tó bá ti lọ fi fake transfer gbẹ̀rù lórí gbogbo wọn tán ẹ́ a máa sọ fún yín go and work òun ṣiṣẹ́ hard òun ṣiṣẹ́ kárakára àwọn ṣiṣẹ́ o àwọn oníṣọ́ọ̀bù báyìí ṣe oníṣọ́ọ̀bù wọn ó lè ìwọ náà ìwọ adé buhari ló kù sí ó lè ó lè ó lè ó lè ó lè tó máa lọ jalè ní China jalè jí wọn ní nǹkan ó lè àwa ò jalè o ó ti yé bẹ́ẹ̀ ó lè gbogbo ẹni bá ti tó bá ti jẹ́ pé kò jalè tó jẹ́ sẹ́tọ̀pù ní èpè tá a ṣẹ́yìn òní wọ̀n bó tó jẹ́ pé ó ń jalè tí mo dẹ̀ mọ̀ pé kọ̀ǹfàmẹ́tò ń jalè gidi ó lè ló ń ṣe for living gbogbo èpè yẹn máa ọlọ́run máa dọ́gbọ̀ ẹ̀ sáyé yín lọ́nà méje méje ni ẹ̀yin tẹ́ bá support Lizzy orí yín ti burú oyin ṣe kí ni oyin burú bí orí tó gbé má ewúrẹ́ tó gbé máńgò aṣù èrè. What a wicked soul. Onírọ́ wọ́n máa pè àwọn èèyàn wọ́n máa pè àwọn èèyàn kan máa máa ó lè báwo báwo ni ọ̀gbẹ́ni ọ̀ṣẹ́ nílẹ̀ ọ̀sọ̀ báwo ni ní máa ọ̀ṣẹ́ Jesse tó sọ òun àti Ìyábọ̀ Òjó pa jọjọ jí àwọn jọ fẹ́ ọ̀bọ̀bọ̀ kan tó wà lẹ́wọ̀n ṣó wà lẹ́wọ̀n ṣó kọ ẹ̀ bẹ́ẹ̀bẹ́ẹ̀ yẹn ṣó wà lẹ́wọ̀n àbí kò sí lẹ́wọ̀n tó ní tó bá ti dé nsì kó sọ pé òun àwa fẹ́ bísí dàpọ̀ òbí. ó lè wọ́n máa ń lọ tó bá ti lọ jí owó tán tán ti lọ jí nǹkan nìkan àwọn àṣẹ pé she's fine àwa wọṣọ yẹn àwa ṣe báyìí olórí burúkú nìyí ni a máa ní she's fine o fine for where aléyàn ọjà lè <laughs> ẹlẹ́wúrẹ́ wọlé o ẹ̀là wọlé ah ẹlẹ́wúrẹ́ wọlé ẹ̀yin sẹ́lẹ̀ bẹ́sẹ̀ bá ti jẹ́ ìbàtìjalè ẹ bá kà ó ẹlẹ́wúrẹ́ wọlé o ẹ̀lágùtàn wọlé ẹlẹ́wúrẹ́ wọlé o ẹ̀lágùtàn wọlé ẹ̀ládìyẹ òkú ìpín wọlé àwọn alákọ̀ọ́rí ń gùn tòyótà mọ́tò ńláńlá àṣẹ owó ike ni wọ́n fi rà á owó lè àwọn míì nínú wọn wọn ò lè fi yá àwọn wọn aṣọ ni wọ́n fi ń wọ̀n káàkiri àgbáyé wọ́n máa pariwo wọ́n sílíìmù wọ́n ń wọ́ láṣọ wọ̀ lójoojúmọ́ àwọn onílé dọ̀bálẹ̀ wọ́n tún lọ sí balógun wọ́n lọ jalè nílùú èkó àwọn onílé dọ̀bálẹ̀ níwájú adájọ́ sẹlẹrẹtì tó ń jalè ó eh, sẹlẹrẹtì tó ń jalè lísì pẹ̀tẹ̀kì pẹ̀tẹ̀kì àtàrí ọmọ ìyàwó rẹ̀ tó ń jalè o ọmọ ní but you are a nice person wọ́n ti send me ní message hey you are a nice person I'm not nice to the wicked souls the time the time is up lòṣì olè tí wọ́n ti fẹ́ jà yín láti bàtọ́ ti fẹ́ dá wàhálà alẹ́ lẹ́kọ̀ọ́ ó wà nínú wọn o ló máa ma sọ pé àwọn kan fẹ́ dá wàhálà alẹ́ lẹ́kọ̀ọ́ èkó yìí ni àwa yorùbá yorùbá máa fi yorùbá kò máa láì fi yorùbá fọ ẹni tí àwọn ọmọ bí tó ti wá ó wọ́n fẹ́ dáwọ́lẹ̀ mo ní mo ti mọ̀ torí gbà tó ń jà nígbà yẹn wọ́n ṣọ́ dá ṣọ́pra gbogbo ẹ̀ gbogbo ọjà ọlọ́jà tẹ́ bá lọ wo ṣọ́ọ̀bù in fact tẹ́ bá ti lọ ń ṣe aṣọ láti Korea àbí Japan ẹ máa ní kó máa bá yín fi lógo yín sí ẹ máa máa rí ní ṣọ́ọ̀bù àwọn ìyàwó wọn àwọn olè wọn yẹn àti ṣọ́ọ̀bù ọkọ wọn Lizzy olè they go and breaking people's shop and then and then store the shop with their own their the, the goods in that person's shop in their own shop and they be telling us wọ́n pa wọ́n ṣakọ wọ́n léfo ìléfo àgbà aṣọ kí ni wọ́n tún máa ń pe wèrè aṣọ tí wọ́n ní wọ́n wọ̀ yìí wọ́n lọ ra aṣọ àpòṣe tó jẹ́ pé kí ni wọ́n ń pe orúkọ aṣọ yìí hmm. aṣọ tó náà fi ń léfo àgbà wọn yẹn let me show you ìléfo àgbà wèrè wọn àwọn tó show you ni o ìléfo àgbà yẹn tán ni wọ́n máa kí lórúkọ ẹ̀ náà tán ní ṣẹ́tírí ìléfo àgbà wèrè tẹ́ máa sọ ṣẹ́tírí ṣẹ́tírí kí ló wí yeah you are free aṣọ tí ṣe rí ṣe rí tọ́mọ ni wọ́n tà lówó ṣe rí ilé fún àgbà yín wèrè náà fi ṣe cotton nígbà yẹn ilé fún àgbà ń wèrè ó lè because of this material things there is no way kò sí length tí wọ́n lè lọ there is no length tí wọ́n lè lọ kò sí length tí wọ́n lè lọ torí wèrè òṣì àtakọ just to impress people ó ti fẹ́ ṣe ìgboro lé o ìgboro lé o ìgboro lé o ṣòro tó bá ti fẹ́ bèrè torí pé wọn ò fẹ́ kí ìwà olè wọn àwọn ọlọ́pàá nàìjíríà do you know the way people why people are crying like that because they know that a lot of crime are being fight the seriously the government is actually trying to fight crime so they will be fighting back fighting back ìgboro lé o àwọn aráàlú ń pariwo àwọn olè tí ọlọ́pàá ti sọ pé ti security ti tight tí ò lè kò ṣeé jà olè ò ṣeé jà púpọ̀ mọ́ ó ní gbogbo wọn máa pariwo wọn máa sponsor pé jáde wọn pariwo pé ìlú le ìlú wo ni ò le ṣé wọn ìlú le ìgbà tí ìlú le ní Canada wọn tó torí ẹ̀ lọ dàgbòrò Canada rú ìlú le káàkiri àgbáyé ṣé wọn tó torí ẹ̀ lọ máa ń dàgbòrò rú wọn máa pààyàn kiri ẹ jẹ́ ká tó máa lọ láàárọ̀ yìí breakfast ni jáde wá kó wá ṣe wèrè kó wá sọ pé o máa padà bí fún gbogbo àwọn tó share fídíò yẹn àwọn tó share fídíò ó lè yí ga lágàjù ó tí ọ. eighty one thousand naira I remember that there was a time ìyá Ìbàdàn said mo lọ sẹ́kọ̀ọ́dù mọ́ta mo lọ jalè. ṣe gbọ́ toró ti gbọ́ pé ìyá Ìbàdàn ti jáde ó ti rí voice note ìyá Ìbàdàn ṣó ti yé so ìyá tún tẹ́ ẹ dà pé bóun ò jalè ó ń ni ìyá àbàdàn ti wá bẹ́ẹ̀ ń lérí jale ń òun náà ní tiẹ̀ tó jà Canada ń bí o ó jale gbogbo yín ni ẹ máa jí yín máa tú àjí <laughs> yín máa tú ìyẹn kọ́ la fẹ́ play sí mú bọ̀ náà àdìkọ́m àdìkọ́m gbogbo eléyìí náà la máa ẹ rí àkànná mú èèyàn máa jáde láàárọ̀ kùtùkùtù ó máa mú aṣọ ìbòjú á fi bojú á lọ jáde lọ sínú o ò lè jáde lọ kán máa sà é kán máa sà é pé celebrate Nigeria because olè ló fẹ́ lọ jà lọ́hùn olè ẹ kígbe olè olè o hmm. olè gbogbo wo palẹ́ tí wọ́n ní lulẹ̀ lulẹ̀ ah ah kí ló dé <laughs> aṣíwájú kan ti sọ owó palẹ́tì bílíọ̀nù lọ yá tán fi ṣe palẹ́tì fún lẹ́jọ́ mẹ́ta yìí bílíọ̀nù kẹ̀dẹ̀ rèé ẹnìkan ti kó jẹ obìnrin ló kọ́kọ́ kó ti obìnrin náà ìṣọ̀ sọ jáde wọ́n pin sọ́wọ́ ni wọ́n pin ni wọ́n máa ní ìlú o ìlú o ìlú le kílẹ̀ ń ṣe tẹ́lẹ̀ tí oúnjẹ wọn àbí ó máa wálẹ̀ epo wọn kí ló ṣe fà á kí ló fi affect ó lè affect pocket nítorí pé ẹ bá sanwó kínní náà wọ́n dẹ̀ sọ pé fifty dollar o wọ́n ní owó mọ́tò èkó o owó ibì kan o wọ́n pin sí méjì kò sí nǹkan kan náà ṣàǹdí pé security ti tight ní nàìjíríà security ti tight Hmm. ó mà táìsì o security mà ti táìsì o <laughs> security táàtì aláàtì aláàtì wọn kàn wù ẹ nígbà tó kọ́kọ́ bú ọ̀nìrìṣà yẹn pé ìwọ tá à ń bò láṣì ìwọ wẹ́wẹ́ fẹ́ tú àṣírí ọ̀nìrìṣà pé ó ń fèèyàn ṣe tutù àwọn náà máa túwọ̀ náà pé ìwọ náà ń jalè lẹ́kùn náà ó máa ń ṣe fake transfer akọ̀ǹbù ẹ̀ nìyẹn adáàsì ah, bó ṣe lọ nìyẹn ìdán yẹn bó ṣe lọ nìyẹn you will expose yourself All of you that does evil to Nigeria system, your mind no go touch ground. In the name of the Father, the Son, and the Holy Spirit. Amen. Mo Ah ah, kí ló dé? Kò ní jẹ́ àgbẹ̀ṣe. Eléyìí náà. Ṣé lè wọ́n ṣe set-up náà lélẹ̀? Ṣé set-up rèé? Ẹ jẹ́ Nigeria DSS police yo. Nigeria police o ẹ jẹ́ a confrontation ni ìwọ agbára yẹn tọ́lẹ̀ and we bring you down. ẹ máa gbọ́ ẹ jẹ́ a gbọ́. ní àṣàbí ẹ jẹ́ a gbọ́ ilé. owó gbàyà mi ò ní gbọ́ mi ò ní gbà àfi tán bá hẹ̀ gẹ̀ẹ́sẹ̀ tánú wá gẹ̀ẹ́sẹ̀ sí. Hmm? kò sí mọ́ mo ti finish ìsọ̀rọ̀ àjẹyọ̀ lánàá màá dé àwùjọ mi náà ṣùgbọ́n. ṣe gbọ́. A boy did you hear that sound? Lizzy was on the light chat and this light chat was around one o'clock eleven thirty I mean twelve thirty to one in the middle of the night ló ṣe ló ṣe ṣáàtì ló ṣe ṣáàtì o ní Lizzy ṣe ṣáàtì o ẹ gbà bẹ́ẹ̀ ẹ jẹ́ àtúntú gbọ́. ìwọ náà gbọ́ gbogbo tó ń sọ. ẹ jẹ́ àtúgbọ́. àlìsí owó ó ní máa bẹ ẹ kanlẹ̀ and we bring you down. èmi àṣàbí ó fọwọ́ gbàyà mi ò ní gbọ́ mi ò ní gbà àfi tán bá hẹ́ǹgì ẹsẹ̀ tánú wá hẹ́ǹgì ẹsẹ̀ sí. ẹ máa gbọ́ ọ. a boy cried out when she was on Elisha in the middle of the night. Can see if it, it, it do you do you see do you, you can see that she waited for some second. Just imagine that oh what a balcony. A boy, you can see a boy cried out. And that's why she was telling authoritatively telling Onirisha yẹ tó bá fẹ́ máa lọ gbèyàn ẹ̀ẹ́dẹ̀ ẹ sọ fún wa ká bá yín imagine that A boy cried out. Is this one set up? This is also set up in broader daylight. This what policy have been doing. And she said that they set her in uh, eh, when she go to Saudi and she was stopped. They had to put the load of the heroin on somebody's head. For her to be safe, she said they set her up. They put that in her luggage. When she came to Canada also, she used people's credit card to buy to me to pay for everything including ticket and the first class ticket was credit somebody's credit card o and what do they call it the visa also the visa ni wọ́n kọ́kọ́ sọ they say there is a error on the visa that we know when they use somebody's credit card there was now alert on the issue it was she was stopped in this Canada airport 2017 so it's also a setup is the eh, migration of Canada set her up abi migration of Canada also that time they set her up this one also that a child cried out under her platform I mean, under her shirt in the middle of the night and in that house which she claimed that that place is her house there is husband he has a boy a girl tó ń partner in crime Arike and Lati abi and then eh, you can see that like a gunshot or like they eat that boy, you know, for something, and the boy said, no, no, no, until he stop. Is there setup? An election is just few days to that time. Election is what? Few days to that time. I mean, few months, not few days, few months. All right? This happened last year yeah i think so ṣé ti rí ṣé setup náà lélẹ̀ Lizzy she is a criminal òun láti sọ yẹn ẹnikẹ́ni tó bá rí gbogbo àwọn nǹkan báyìí tẹ́ ẹ sọ wípé ẹ fẹ́ support ẹ̀ wọ́n jọ máa lọ ṣe wọn pọ̀ ni i'm not surprised jesse she is a thief she thief to the level that she have got to come and explain it also that she want to explain since the time they started she started fighting with Iyabo Ojo that Iyabo Ojo actually dating his boyfriend and the guy is in jail right now the guy also dated Bisi Bidapo Obe all the girlfriend of Dino for fraudsters are helping him to I don't know why Dino is even wọ́n bá ti anyway ṣá let me just shut up my mouth that time He said he, the, the, the guy in prison now said promise that anytime he come out, he's going to marry BC without Bidapobe. So that they can leave BC, they can leave Dino for Buki. <laughs> Oríṣiríṣi idán lọ lórí bíbá yẹn ṣọ́ra yín o. Ẹ má jẹ́ ń bẹ́ gbòòrò sí yín, ẹ má jẹ́ ń bẹ́ yín sí o. Ẹ má jẹ́ ń bẹ́ àwọn èèyàn sí bó ṣe ń lọ o. Ẹ má jẹ́ ń bẹ́ àwọn èèyàn sí bó ṣe o. Ẹ kó ṣì dànù. Owó palliative tí wọ́n gbé síta pé kí ebi kó ba lè relieve subsidy nígbà tí wọ́n pín káàkiri gbogbo state àti gbogbo fún gọ́vnà kí lẹ fi ṣe why you no be relief why you no be relief ìjọba tó lọ ṣó fún yín ní sọ́ọ̀sì náà fún yín palliative yẹn ni some of you will, some people will now sit on it and co ẹ lọ bá wọn tó kó jẹ kẹjẹ kí àwọn ìjọ fi EFCC ẹ expose wọn kẹjẹ kí EFCC ṣiṣẹ́ wọn why you know every time just because you want, don't want uh, the government of Nigeria to fight crime yeah Hey, eh, they come fight crime you criminal want to be fighting the government you want to destroy the system ṣé wọn fún wọn palliative ni ẹ pariwo àwọn tó kó palliative yín so that àwọn EFCC àbá wọn ń ṣe EFCC náà dẹ̀ ń ṣiṣẹ́ dáadáa tó bá gbé àwọn kan náà ẹ máa sọ pé ó ti gbélé yìí o ó ti gbélé yìí o kò gbúdọ̀ gbélé yìí o kí ló dé. Bukky Jesse London United Manchester Bukky is a fraudster Bukky is a fraudster she said she's even coming to Canada of recent ò bá ti lọ́rọ̀ máa lo ṣe kó má lọ support ẹ káàkó máa wo ṣe orí burúkú ẹ ìwọ tí mo ti rí mo ti rí ẹ lójú àlá mo rò pé ó lè ṣàyà bí ẹ̀yin ó kéré àwọn tó ń rán ẹ̀gán wọn bí tí wọ́n mọ̀ náà wọ́n na Facebook kí na Facebook <laughs> ìyá yìí na Facebook àná Canada náà wọ́n ń pe bíbá yìí. ṣé this one is a set up eh? this one kuma is a set up. She came that ma ma she came out that time and said that you see the boy that they are dating she asked to that boy and see she dey sister to the boy and they are both boyfriend and girlfriend and another girl will come in like celebrity they will come in he said Iyabo Ojo came in one day that's the side that she hate Iyabo Ojo and the other time the ABC herself she also respect her she's a respectful girl she always kúnlẹ̀ fún BC normally go around dating fraudsters because they are lazy bitch including like Lizzy Anjorin also Lizzy is a thief street one that stole that that go with guns don't be surprised when you see all these people in action it's not a movie their real life. She said that one. She that one is in prison right now. In uh, he said London, one must say about America. Is it London or America? So he said he's in prison, and she promised that anytime she come out, she's coming to marry BC. That she like BC. So that BC don't go for Dino again. Don't dream of Dino. Buki are dreaming of Dino. Dino, you better remove yourself from me. You have enough problem. I've dream about you also. Remove yourself from all this. All they finish you, finish pata pata. Because all this nonsense everywhere you plant yourself. I see nobody see you. They see you. You'll be finished because all this criminal you hanging around yourself. Anybody that hang around with criminal also every time is a criminal. You better be careful. So mo kàn mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ o. Ṣó That time she came out, she said, busy oh. The criminal said the person in prison that they dated together said he, when she come out, she promised that when she come out, because she normally call her when she in prison, that she's coming back to date to marry BC. BC that they allegedly said he have a baby for Dino that Dino rejected. Bisi Bidapo Bay, celebrity of Nigeria that dated Wasiu also that she said she pregnant for Wasiu. Wasiu rejected the pregnancy. And said she should remove it because the pregnancy belongs to another man. That's another person maybe Paso and Paso boys. That time. I said the story here. And they be saying this here because some people, they, some people in Canada that they don't know, know you. God is just exposing you. Whatever we say, we should come. You, they, and some of them know you, Papa. They just want to use you as instruments. Kò sẹ́ni tó lò yín gan be instrument òun gan máa crash. Instrument to ti crash yẹn tó wá tún crash. you said that you you you hate Iyabo Odo. you hate Iyabo Odo because you dated the same man together and the man is a fraudster and he used people's credit card òun náà ni ó ṣe gbogbo shopping fún ẹwọ ló máa so oúnjẹ fún wọn ó máa ṣe yín ṣanganabusa ó ṣe ẹnu ṣanganabusa wọn máa wá fẹ́ ṣe bí olórí burúkú bìbà ó dẹ̀ pé ó ti wọ wèrè rí ọlọ́pàá ìlú tí a bá ti jọjọ wà la máa jọ dúró you can see that all the country I live I resided before. I do my check-up background. And the government, they have done their own also. They can still do it. Go and do it and check it up. But nobody can check your background there. That's why you want to be ganging together. You want to click together. You want to join together. To be doing bad things and destroy the system of Nigeria. Enough is enough of your bullshit. Bukky Jesse, ṣé o mọ̀ pé èrò owó ẹ̀ dáadáa because gbogbo èrò kan náà criminal They control all the criminal under you. If they want to arrest, they are going go and check under you. They see terrorists. People who are destroying Nigeria. Can I call my head small. Mm. Only. All of them doing bad party and they they are not ashamed of themselves. They put their mama máa be gbé face wọn síta ni. Tí n bá complain pé wọ́n jà money you are a fool now that's why they stole from you. Eh? For you have a good heart is a is a is a, a disease in Nigeria ìjọba nàìjíríà ọlọ́pàá ẹ̀ ń ṣiṣẹ́ torí ìgboro táìtì gan ẹ máa ṣe lọ bẹ́ẹ̀ yẹn ẹ wìdú ọlọ́pàá wèrè tó ń ṣiṣẹ́ fún Lizzy ẹ wìdú ọ kí ni Lizzy ń ṣe pẹ̀lú ọlọ́pàá ẹni tó lọ ń jalè tí owó ò tí tó tó ń ṣe fake transfer ṣé òun ló máa lọ ọlọ́pàá tí ń sọ fún ṣé ẹ̀ṣẹ̀ṣẹ̀ rí ni àbẹ́yìn ọ̀kọ́ lẹ rí pé ó kígbe lábẹ́ òun Lizzy ni nínú láìsà lóru ọ̀gọ̀jọ́ ọmọ náà òun ọ̀bẹ̀rẹ̀ ọlọ́pàá nàìjíríà òbẹ̀ lọ́wọ́ ẹ̀ títí dè ní torí pé wọ́n sọ pé ẹnìkan náà àwọn kan náà ló ń pa ni wọ́n ń pa àwọn èèyàn fún náà máa ta ẹnìkan náà ló mú làbújá yẹn tí àwọn èèyàn pàtàkì lọ ń béèrè tán kọ́ àgbálẹ̀ ní àbújá imagine when Auto Bola is talking wọ́n máa sọ pé she is blackmailing them she dey there anyway because they are beautiful kí ni wọ́n pè beauty ṣé beauty ni e, e, e, eléyìí tí ò lè fìyà ẹ̀wọ̀n ṣé beauty ni ò lè yẹ ẹni tí ò fìyà ẹ̀wọ̀n tí wọ́n mọ origin beauty ó dàbí ẹran orí rẹ̀ sí ó gbẹ tán gbogbo ọwọ́ ẹ̀ dàbí ọwọ́ òkú tán ti ẹ̀ bá mu àwọn olórí burúkú ọmọ aláwọn yìí jẹ́sẹ̀ náà tún máa gbé píṣọ̀ jáde á ṣe àyà á wá ṣe òun ní skin á wá ṣe yín gbogbo yín ọmọ obìnrin orí bẹ́ẹ̀ yẹn ó gbé lọ́dọ̀ orí bẹ́ẹ̀ yẹn àti your age mi ń ṣẹgbẹ́ ìjàlájà yín ní ọjọ́ orí àti anything we were talking about dignity and decency you think you want to you want to gang up in this on this platform on this Facebook that doesn't belong to yálàyà yín and the and be doing evil you finish your system and you settle with other people's system you no go you no go gree. Listen, for your information, those of you believe that they say Lizzy up, nobody set her up. In reality ni, ó try láti fọ́ orí orí onírìṣà mọ́ títì níjọ́ yẹn by saying what she said. Pé ẹ tẹ́ bá ní òòṣà yẹn, ó kàn fẹ́ sọ fún yín a mọ̀ tó bá ti pé àṣírí òun fẹ́ tó òun gan máa tú àṣírí yìí òun máa gbé yín wálẹ̀ ó ní kán yọ ọ̀lẹ́ ìṣàlóye wọ́n wá sọ pé àwa náà kàn ń bòyìn ní amúra wa ókè ibi tó bá dẹ̀ ti lọ this time around you know wọ́n tu ni ẹ̀yin tí ò bá mú ẹ jọ mo kàn bẹ́ yín ni o little la ṣe ẹ jọ ẹ fi platform mi lẹ̀ ẹ̀yin tẹ́ ń dààmú ayé mi tẹ́ ń dààmú platform ẹ fi platform mi lẹ̀ ọ̀dẹ̀ mi ni bí sì mi dàpọ̀ bí náà lẹ́nu jẹ́ mẹ́ta máa rí mọ́ wọn máa gbé wọn máa gbé fìlà báyìí gbogbo ẹ̀ credit card náà fi rà fún yín olè nìyí olè à ń sọ̀rọ̀ àwọn tó fọwọ́ ṣiṣẹ́ o mọ iye iṣẹ́ tí mo ti ṣe ní Canada ní ayé mi tó fọwọ́ ṣiṣẹ́ kì í ṣe ẹni tó fìdí ṣiṣẹ́ kì í ṣe ẹni tó fi pùsì àti bùnánì ṣiṣẹ́ kò ń ṣe ẹni tó lò gan àbí tó gbẹ̀rù ẹlẹ́rù tó máa lóun ṣiṣẹ́ kò ń ṣe olè là ń sọ we talking about àwọn tó fi ogún ṣiṣẹ́ tó fi ọwọ́ wọn ṣiṣẹ́ tó sì ní dignity and decency ìyẹn bó ṣe jẹ́ ní àárọ̀ yìí a tún máa padà wá Lizzy Anjorin àti wá ọjọ́ méje la máa fi ṣe fún yín ẹni tó bá rí good tó pè ní bad ẹni tó bá rí nǹkan tí èèyàn ṣe tó burú tó wá ń pè dáadáa ìpè la máa báyé ń kò tí ì disturb anything o kò distract wa nípa ọ̀rọ̀ àwọn justice for Mohbad àbí nǹkan náà gbogbo ẹ̀yẹn bẹ́ẹ̀ ọjọ́ tó bá ti ti sọ sí ká sọ sí ó ti yé ó ti yé bẹ́ẹ̀ yẹn ẹ má dẹ̀ tó torí ẹ̀ lọ sọ náà sí ṣọ́ọ̀bù àrà níbi tí wọ́n ti ṣe kí nìyẹn tíbẹ̀ yẹn bá jóná for now ó ti yé bẹ́ẹ̀ a máa pariwo yín síta ó ti yé ẹ̀hẹ́ tẹ́ bá lọ sọná sí sọ̀ràǹdì yẹn lásán ẹ máa kúkú yà ní kú burúkú lẹ máa kú. okay okay you see ó ti gbé ọlọ́pàá lọ sí mákẹ́ẹ̀tì lénìí pé kọ́lọ́pàá wá ṣe kí ni okay they said uh, eh, Gistlover said she don carry police go market today e just you know what the white people said something that the only way to defend yourself is to attack you want to attack them so that people will think that they are lying against her she's a thief Lisa Anjorin is a thief and some people are backing her Oh, dẹ̀ ni mo gbé ìpè yẹn jáde òun oh, ni mo gbé ìpè jáde fún yẹn o ẹnikẹ́ni tó bá ti jẹ́ pé Lizzy Anjorin ò jalè tó jẹ́ pé a sọ pé tó jẹ́ pé irọ́ pa o gbogbo èpè tá a bá ṣe kò ní jẹ́ tiyín ṣùgbọ́n tó bá jalè alágbára jẹ́ tó bá support ẹ̀ you are crashing kì í ṣèyàn ló máa crash ẹ̀ lord will crash you almighty god will crash you police tó bá support ibu yẹn the lord almighty will crash you read my lips oh, what about this is also set up ní ibi tó ti lu ọmọ tó lu ọmọ pa ṣé set up ni is it a set up this one is a set up jẹ́ ẹ̀ tí ẹ̀ tún ṣí ẹ̀ sókè ó dẹ̀ pé mo ti ṣí ẹ̀ tipẹ́ let me share It's okay. Can share It's okay. jẹ́ n share It's okay. jẹ́ share It's okay. ṣé lè náà set up ni Share set up ni ṣe rí pé ọlọ́pàá nàìjíríà lagos especially ẹ ti gbàbọ̀dẹ̀ ẹ̀yin ọlọ́pàá lagos ọ̀run máa ṣí ogun tìyín bẹ́ẹ̀ ni tẹ́ bá gbàbọ̀dẹ̀ fún èkó yẹn ọ̀run máa ṣí ogun tìyín ẹni tó ṣe set up náà nìyẹn tó gbé ọlọ́pàá yọ tó jẹ́ kí n wo mi ò ní kí ni ẹni tó bá ti ní tag me tag me or send me send that to my inbox i block eh, ó dà pé mo block gist lover but just tag me tag me whatever necessary we are going to be it's not because of Nigeria alone for the people that are also supporting them in abroad I believe that they, we are hating on them to see what they are doing exactly what they are doing to Nigeria system and some people are backing them up because they say they are celebrating Celebrating cause Celebrating me Deli, de, deli, delicacy not celebrate alone it's a delicacy and and in fact mo ń bọ̀ mi ti dé all evil thing that Lizzy said about me here affected me together with my daughter olórí burúkú ni yín ni ẹni bá dẹ̀ gbógun tì mí lórí ètò mo sọ lónìí ọ̀run máa fi ẹ̀jẹ̀ ọlọ́run máa fi ẹ̀jẹ̀ yín ṣòfò kò sí nǹkan tí wọ́n ṣe fún ọmọ mi ní Canada yìí kò sí ìyàtọ̀ lẹ́yìn tí wọ́n pa bàbá ọmọ mi lórí ọ̀rọ̀ yẹn wọ́n fìyà jẹ ọmọ mi lẹ́yìn tí wọ́n jí owó mi tán tó ń jí nǹkan ní mi wọ́n tún fìyà jẹ ọmọ mi Adébùkọ́lá wọ́n fìyà jẹ mí wọ́n parọ́ mọ́ mi wọ́n dìtẹ̀ mọ́ mi àwọn tó ń jalè wá ń ṣe bí ọlọ́ba àwọn tó ń pààyàn wá ń ṣe bí ọ̀gá Lizzy is a thief ọlọ́pàá tó bá lọ síbẹ̀ yẹn ẹ ṣọ́ra yín o òun lẹ ṣe gbọ́ ìpè yẹn o. Looking for a bladder leak pad that keeps you dry? ó ti lóun bọ̀ lónìí ó lóun bọ̀ lónìí òun máa gbé àdàbí wá sórí òun máa gbé àdàbí wá sórí social media ọjọ́ tó ti ń pariwo tó máa ṣépè lórí bíbà tẹ́mi bá ṣépè pé gbogbo ẹnikẹ́ni tó ṣẹ̀mí tó gbógun tì mí tó tó kó tó ṣe báyìí fún mi tó ṣe báyìí fún mi tó jà mí lólè tó gbógun tọmọ mi tó fẹ́ kí n kú ó lọ apá lọ́mọ ó lọ ajé òṣòfò ọmọ wọn máa ní wọn tó bá dá ń ṣépè ẹ wo àtọ́dún tí lísì ti ń ṣépè lórí ibẹ̀ yẹn tó lẹ́ pé gbogbo èèyàn lè platform wọn máa wò ni wọ́n tún máa pàtẹ́wọ́ fún pé yéé ni gbogbo ẹnikẹ́ni tó bá support tó bá ti àmì tó bá ti jẹ́ pé irú ẹni kò jalè rí èpè ò ní jẹ́ ẹnikẹ́ni ṣùgbọ́n ẹnikẹ́ni débi ọlọ́pàá dé gbogbo ẹnikẹ́ni tó lágbára láyé àtọ́rí Facebook tó bá support Lizzy fúnṣẹ́ bí yẹn gbogbo yín pátá ọmọ gan ní pèsè lọ́wọ́ lọ́jọ́ alẹ́ go and write it down I support no evil this year wọ́n ní mi ò fẹ́ mọ̀ bóyá ìlú tó ti wá ìtọ́kọ̀ṣẹlẹ̀ ni pé we want Nigeria to be right Not that some people will be pardoned for evil they are committed and said some people will be, you know, they'll be suffering, some, some people going through pain. No! Say no to evil thing. Say no to it. Book, listen, she's a thief. Confirmato. She's a thief. She came out that time. She started speaking for Wasiu Ayinde, speaking for Epele, speaking for MC. I said, fẹ́ yá ni, kò ní ṣe yá o, kò ní ṣe yá o. When I was talking about Ajale, is he real Ajale is real or not? mo máa gbélé sókè jẹ́ ń ṣí ẹ̀ kí platform again Nigeria DSS I mean yes, I mean DSS gbogbo owó tó lòun nìyẹn ẹ má lọ fọlọ́pàá don't use Nigeria police to be harassing people. Yesterday they said they should go to police station, but she, she was begging. They said she's not begging. She was begging. Lisa Johnny, she was begging yesterday. That is today they set her up. Let us see how they set her up. Let us see how they set her up. A lot of story going to be open, secret going to be open. You believe that they are not stealing on in Nigeria? <laughs> you think you will just respect them because they, they display shop for you? A lot of people, they will go to abroad, they go and collect people's things and then go to Nigeria and send a, a, a, a mean, what they call it, obituary pay letter to the country that they stole, that they said they will declare to them that they are, they are dead. They are dead because they collected, so those one will now say they lost money. They lost money. ìyẹn lè máa rí elésì wa máa ṣe òṣì bí ẹran oníwèé máa sọ pé wọ́n parọ́ mọ́ ni èèyàn tó pa ń bìbà nǹkan ta ta ló kó èrè ẹ̀ because he has a godfather mi ò mọ godfather yẹn but ọlọ́run máa bring that godfather down the lord will destroy that godfather that want to destroy that is destroy nigeria or even though that is a godmother náà ni àti abuja ń sìn wọ́n ní arrest obìnrin with twenty eight children and some ẹ̀mí àwọn adájọ́ àti ọlọ́pàá wọn lọ ń bá wọn lọ́hùn láti máa lọ support wọn Holy criminal ẹ̀mí ní manchester ṣé eh, kí lorúkọ ẹ̀ Eh, Bukky Jesse ṣó sọ pé boyfriend ń wà lẹ́wọ̀n pé òun àti Ìyábọ̀ Òjó jọ fẹ́ nìkan ṣó sọ àbí kò sọ ẹ jẹ́ pé jáde ibi tó ti jẹ́ pé wọ́n set up ni.